orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà nílùú Ògbómọ̀ṣọ́ a nípa títóbi Olódùmarè àti àánú Ọlọ́run ọba gẹ́gẹ́ bí mo ti máa ń fiṣẹ́ síta tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń pè mí nígbà míì tẹ́lómi bá pè mí ń máa jẹ́ ìdùnnú ayọ̀ fún mi torí ìròyìn ayọ̀ tí mo máa ń gbọ́ lọ́pọ̀ ọ̀gbà ó máa ń jẹ́ kí inú mi dùn wípé àà àwọn èèyàn ti mọ rírì ewé àtegbò wọ́n ti mọrírì ohun tí olódùmarè ṣe fún àwọn bàbá wa ṣé rínú ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ló fi ọwọ́ ara rẹ̀ kó bára rẹ̀ látara wípé wọ́n ti sọ ewé àtegbò wọ́n ti sọ di nǹkan èèwọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn kò ṣẹ̀dá tó wà nú ayé yìí bí ò bá jẹwé dú kò sẹ́ni kankan tó ti wà tí ò jẹwé tí ò jẹgbò ọ̀nà tí ń gbà jẹ́ ló yàtọ̀ bá a bá wá rí àwọn àǹfààní èyí tí ewé àtegbò tó lè ṣe fún àgọ́ ara wa kí wàá lo dé tá à ní lò láti dé ibi tá à ń lọ kí ló dé tá à ní lò láti rí àlàáfíà tá a fẹ́ kí ló dé tá à ní lò láti rí orere tá a fẹ́ kó lódùmarè ó ṣe fún wa tá a bá wá fẹ́ wí á ní pé ẹyin o ìwé àtegbò orí bákan ìwé àtegbò ẹ má jẹ́ àtànra wa ẹ jẹ́ à ṣe nǹkan tó lódùmarè ẹ jẹ́ à lò bó ṣe fẹ́ ká lò ká ṣe báwọn bàbá wa ti ní ká ṣe kó lè rí bó kó rí ìdí nìyí mo fi fẹ́ fi àwọn ṣẹ́ẹ̀ síta iṣẹ́ tí mo fẹ́ fi síta lákòókò yìí ẹ mo fẹ́ ká gbọ́ dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ tọ́pọ̀lọpọ̀ sì máa ń sọ pé ó máa ń dùn àwọn nínú ìní wípé ẹ má jà dúró ẹni bá dúró bí ẹni dákẹ́ ni ò tara rẹ̀ ó sì bá dákẹ́ ẹni bá ọmọ tó bá gbé ọwọ́ báyìí wọ́n ní nìyá rẹ̀ gbé ẹjá sípà kó lódùmarè kò lè gbé wa ẹ má jà dúró àwọn tẹ́ ń wò wípé wọ́n débi gíga tá ń fìgbésí ayé wọn sí pé ah, ẹ̀rí lágbájá ẹ̀rí lágbájá níbi ògo lónìí àwọn náà ti ní nǹkan tí ìbá ṣe wọ́n ní ìrírí wọ́n ní àwọn nǹkan tó jẹ́ ìpèníjà tó le ṣùgbọ́n nítorí wọn ò dúró wọn ò sinmi iná sì débi ayọ̀ wọn ò wá ń fi àkókò yìí rọ̀ wá wípé ẹ dákun ẹ má jẹ́ á dúró ẹ dákun ẹ má jẹ́ á sinmi ẹ já lo gbogbo àwọn nǹkan tó lódùmarè fún wa yìí káwa náà fi rí ire tá a fẹ́ lódùmarè gbà ṣé gbọ́ mi olódùmarè ò ní padà lẹ́yìn wa olódùmarè kò ní padà lẹ́yìn wa ẹja ṣe é bọ́n ti ní àṣe yóò rí bó ṣe yẹ kó rí ẹ má sinmi ẹ padà débi ayọ̀ yín ẹ má sinmi ẹ padà débi ọ̀la yín ìdí tí mo fẹ́ fi iṣẹ́ ìsìta nìyẹn iṣẹ́ tí ń sọ ògo ayé ẹni tí máa ń sọ ọ́ jí ògo ẹlòmíì ògo ti kú ogo ayé yẹn dàbí iná ó dàbí iná àtùpà tó jẹ́ pé ó máa ń tàn ní ògùn ayé yẹn dàbí iná tó máa ń tàn ṣùgbọ́n ògùn ayé ẹlòmíràn ó ti kú ògùn ayé ẹlòmíì wọ́n kọ́fà rẹ̀ ni wọ́n fi nǹkan bò ní tá a bá wá rẹni tó ògùn ayé ẹ̀ ti kú tàbí tó ń wò pé ah, ògùn ayé òun kò tàn bó ṣe yẹ kó tàn irú iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí ẹ jẹ́ kẹ́ni náà lọ ṣe ẹ rí i pé yóò rí títóbi Olódùmarè àwọn kan tí ó lọ ṣe ń kà fún yín tábà níta lògo rẹ kú bí ẹni ẹlòmíà lálàá lójú àlá rẹ̀ a rí i pé òun ṣà ń lálàá burúkú òun ṣà ń lálàá burúkú òun ṣà kò fìgbà kan lálàá rẹ̀ rí irú ògùn ẹni bẹ́ẹ̀ ó ti wọ mi irú náà ẹni bẹ́ẹ̀ ó ti wọ mi bí iná bá sì dénú mi iná máa ń kú ni kò fìgbà kankan lálàá kò ń ṣe rere rí gbogbo àlájọ́là ẹ̀la ìjàmbá ìjàmbá ìjàmbá ẹ bẹ́ẹ̀ nínú ayé sì rèé àwọn ìjàmbá tí bá ń rìn yóò wá máa fara hàn àwọn ìfàsẹ́yìn tí bá ń rìn yóò máa fara hàn bíi kó ló ń bára ẹ̀ ní iléèwé tó ti jáde tipẹ́tipẹ́ bíi kó ló ń bára rẹ̀ ní ibì kan tí ò sáà nítumọ̀ ẹlòmíà ló ń bára rẹ̀ lórí àkìtàn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ògo rẹ̀ ti lọ ẹ ṣùgbọ́n ògo tó kú olódùmarè tún lè sọjí ah, ọba tó lágbára tó yẹ pé táyé bá gé igi níwọ̀n ìgbà tí igi ọba ti kú tán o igi tún lè sọ jáde tó bá ti gbóòórùn mi iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí ó dàbí òórùn mi tí igi tán bá gé lórí tó máa ń gbọ́ tó fi máa ń hù sókè tó máa ń hù padà bẹ́ẹ̀ ni ẹlòmíì ògo rẹ̀ rí kò yí ṣe pé ó ti kò kú ṣùgbọ́n wọ́n ti fi nǹkan bò ilẹ̀ ẹlòmíì yóò rí pé òun lálàá ń ṣe rere ṣùgbọ́n rere ti ń ṣeun olè lòun lówó olè lòun rọkọ̀ olè lòun wà nílùú èmò kò síbi tí ò lè sọ pé òun wà níbi dáadáa ni o ṣùgbọ́n inú ayé kò farahàn n kò ní farahàn nígbà tó jẹ́ wípé ògo rẹ̀ kò sọjí òun náà ògo rẹ̀ wọ́n ti fi kan bò ó wọn ò jó farahàn fáyé tàbá wa rẹni tírù kan báyìí ń ṣe tààrẹ ni tó ń làlàkàlà láti pé ìpadà sẹ́yìn nu ayé ẹ̀ tààrẹ ni tó yẹ pé gbogbo ìgbà tó bá ti jí báyìí tó bá ti sùn báyìí ìrìn aláfàsẹ́yìn ni máa ń lá aláìríkúrì ni máa ń lá pé òun ò débi ayọ̀ nu ayé ẹ jẹ́ kó lọ gbìyànjú sẹ́yìn nǹkan tẹ́ lọ wá òní mo fẹ́ kà ẹ ẹ wá ẹyẹ kànnàkànnà ẹyọ kan. ẹ wá ẹyẹ ẹlí ilé ààyè ẹyọkan kánnakánná ààyè ni o ẹ sì wá ẹja òjijì náà ẹyọkan ẹ wà wá àfòmọ́ kígi àfòmọ́ kígi ni kẹ́ ẹ wá lẹ́yìn náà ẹ wá abẹ́yọ ọ̀gẹ̀dẹ̀ ẹ nígbà tó máa ẹ wá èèpo gínlá ẹ wá èèpo òsì ẹ sì wá èèpo ìrókò tí ẹ bá ti wá wá àwọn nǹkan yìí tán ẹ wá wá ewé òjìjí ẹ wá ewé iná ewé ìsìsì ewé ajé sẹfunsẹfun àti ewé àkókò tẹ bá wá ti wá àwọn nǹkan yìí nǹkan tẹ́ ṣe ni pé ẹ kó gbogbo èròjà ẹ kó sí inú àpẹ ẹ wá kó gbogbo ewé ẹ kó lè tẹ bá ti wá kó lè ẹgbẹ́ kaná ẹ jó ẹ̀jẹ̀ ọkùnná tẹ̀ bá ti wá jó kúnná ẹ wá fi ẹ lè fi sí ọṣẹ o tàbí tẹ̀ bá ti fi sí ọṣẹ ẹ máa gbọ́ ìyókù ẹ dà sínú sẹ́rẹ́ tẹ̀ bá wá ti dà sínú sẹ́rẹ́ ẹ wá gbé sínú ike kan ẹ máa gbọ́ o tẹ̀ bá dà sínú ẹ kìí ṣe ẹ dà sínú sẹ́rẹ́ sẹ́rẹ́ ẹ wá gbé sínú aṣọ funfun tẹ́ bá gbé sẹ́rẹ́ sínú aṣọ funfun ẹ gbé sínú ike kan ṣùgbọ́n ọṣẹ ẹ kó sínú ike funfun tẹ́ ẹ bá ti wá jẹ́ pé ẹ fẹ́ lò ó ẹ máa lò ó ní wákàtí alẹ́ nígbà tẹ́ ẹ sùn tẹ́ ẹ tẹ́ ẹ sí tá àti lọ sùn ní wákàtí alẹ́ ni ẹ má lò ó láàárọ̀ kùtùkùtù wákàtí alẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ sùn ẹ̀yin ẹ lọ lo iṣẹ́ yìí pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú àṣẹ Èdùmàrè tẹ́ ẹ bá ń lo iṣẹ́ yìí nígbà ẹ bá lò fún ọjọ́ mélòó kan ẹ rí i pé àwọn nǹkan tó ti dòkúnú ayé yín yóò sì máa sọjí. So àwọn nǹkan tó ti dòkúnú ayé yín yóò sì máa di ààyè ibi táyé ò ti rí yín wọ́n sì bẹ̀rẹ̀ sí máa rí yín sí rere ibi táyé ò ti mọ̀ yín wọ́n sì máa mọ̀ yín sí rere àwọn nǹkan tẹ̀ ti ń lé tó jẹ́ pé ògo tó ti ń dòkú ìlọ́fà yóò sì máa di ààyè wọ́n mọ kíkiri yóò máa tẹ̀ lọ́wọ́ iṣẹ́ kan lẹ̀ ń wá ni tó ti ń dòkú yóò sì máa sọjí ẹ̀yin lọ gbìyànjú àwọn iṣẹ́ tí mo ń fi síta èyí tí ò bá dájú ní fi síta èyí tẹ́ bá ti rí tí mo fi síta iṣẹ́ tí mo mọ̀ ó dá mi lójú ni olódùmarè ọba tó wà lágbára lórí ewé àtìgbò yóò jẹ́ kó bá yín lára mu ní ọjọ́ kọjọ́ wákàtí kí wákàtí àkókò kí àkókò tẹ́ bá ti mú kan lára àwọn iṣẹ́ tí mo fi síta olódùmarè yóò jẹ́ ó bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ fún yín o àṣẹ ìdùmarè.